with me for life. Yeah, anybody máa bá me nínú Nino inbox kí Felicity. fi lísì sílẹ̀ mọ́. anybody máa bá mi mọ́ please. But I'm telling you, he's not a liar. Can anybody man pè mí lórí ọ̀rọ̀ lísì please mo bẹ̀ mo fiti to títóbi ọlọ́run ọba ìṣẹ̀dá mo fi bẹ̀ ẹ wo Lizzy bó ṣe sọ̀rọ̀ bàbá mi n tó gbé mi débi tó gbé mi dé tó gbé mi dé tí mo fi wà depressed nobody sister ẹ má pè mí lórí ọ̀rọ̀ Lizzy o ẹ jọ ẹ jọ mà you know I love you so much I'm begging you ẹ má pè mí lórí ọ̀rọ̀ Lizzy please I don't joke with my father kò ní dá fún Lizzy kò ní dá fún ìṣẹ̀dá tó bí ẹ lọ wo ṣó màmá náà gbogbo bó ṣe ń ṣe ṣó mòrómòró ló ń dárúkọ kí ni mo ṣe fún un lórí pé mo kọ advice ẹ pé when you don't talk after mama or tí màmá bá sọ̀rọ̀ ìwọ ṣàrọra fi Mama sílẹ̀ mama màmá máa wọn máa gbàgbé ẹ then please tẹ́ bá bẹ̀ sista why tó ń bú bàbá mi why tó ń bú bàbá mi sista I don't joke with my father. I don't joke with my father. Abon ṣeré ni. A sọ mi the speaker padà sees me màá padà tí n bá fẹ́ ní depression ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí n ní i don't give a toss who the fuck she is kò ní dá fún ẹ Lizzy Anjorin àbọ̀ ń ṣe èrè ni àbí àbí àbí àbí àbígẹ́ àbígẹ́ ìyá wèrè ni àbẹ́mi àtẹ́jẹ́gbẹ́ ni ni òun ṣẹgbẹ́ Lizzy Anjorin. àṣírí ẹ tí mo mọ̀ tó pọ̀ ó wà lọ́wọ́ mi tó pọ̀ o ò lè ẹ́và rí kí n pe màmá láyé mi kí n sọ̀rọ̀ fún màmá. o ò lè ẹ́và rí mi kí n sọ̀rọ̀ fún màmá rí láyé mi because mo fẹ́ ìsinmi fún wúmà yẹn. Yeah, I'm reporting her. No, no, don't don't worry. I'm doing that. Definitely I'm doing that. Yeah. Definitely I'm doing that. Online bell. Bàbá mi dó mi. Okay, fine. Ká tẹ̀ sọ pé pọ́psí mi dó mi. Okay. Fine o lie bed àwọn ọmọ mi ah, come on man who does that ò <laughs> ní ṣerú ẹ̀ mọ́ Lizzy Anjorin àmọ̀ràn ni mo gbẹ́ bíi ọmọ ìyá fi ẹ́ sábọ́ọ̀dù sílẹ̀ tó o ti sọ̀rọ̀ mọ́ màmá fi ẹ́ ni mo mọ nǹkan mi èmi ni mo mọ bí a ṣe lè mú mo dẹ̀ fún ẹ ní tip mo dẹ̀ wá jáde ó three four hour show ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní búmi búmi búmi búmi búmi kò ní dá kò ní dá fẹ́ni tó tó tó sọ̀rọ̀ fún ẹ kò rí sọ. number one mo ti sọ fún ẹ Lizzy Anjorin n tó bá fẹ́ gbọ́ èmi ò ń parọ́ sẹ̀ n tó bá fẹ́ gbọ́ lẹ́nu mi pè mí call me just give me a call béèrè lọ́wọ́ mi látijọ́ tán ti bí mi títí di àsìkò yìí béèrè question lọ́wọ́ mi I will tell you. Ah, ẹ má wọrí eh, sista Dami ẹ̀yin ẹ má wọrí but kò ní má dà kí n má jáde láti sọ̀rọ̀ ni kì í ṣe gbogbo ìgbà ni ìyẹn sábọ̀dà máa jáde fún mi àsábíámọ́ because mi ò fẹ́ kó dàbẹ̀ ni pé mo wá ra wàhálà wá fún màmá. alájà bọ́sẹ̀dé ẹ pààrọ̀ ìwọlẹ́ṣẹ̀mà mi fẹ́ mi mi fẹ́ wàhálà fún màmá gbogbo èèyàn ló mọ̀ pé n tí màmá bá ń ṣe tí ò bá dáa I always come out I will tell mama mama stop it don't do this don't do that ò lè ṣe máa ń retí yẹn sábọ́ọ̀dù yóò kó bòmí gbàgbàgbàgbàgbà ṣùgbọ́n tó bá kó bòmí tó bá rí ètà. E tó kó bòmí yóò dúró nídùú abiyamọ. but mo fọgbọ́n sọ fún Lizzy fi màmá lẹ̀ fi màmá sílẹ̀ tí màmá bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ màmá fi ẹ́ sílẹ̀ lọ́rùn. ẹ wo gbogbo nǹkan tó ń play tí màmá ò bá lọ́ọ̀ fún mi mo rí àwọn ọmọ ewé kọ̀ọ̀kan tó fẹ́ máa kó fún mi lórí show ṣùgbọ́n thank God pé màmá ò rí àwọn kọ́mẹ́ǹtì yẹn ẹ sábọ̀dọ̀ fi mi ṣeré mi náà ò dẹ̀ lè fi ṣeré láyé tí Jésù ò fi dé kò fi mi ṣeré mi náà ò lè fi ṣeré ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ bá ń lọ fi wúmọ̀ ẹ sílẹ̀ ó ṣe bímọ ni tọ́jú ọmọ ẹ ṣe this ṣe that that's what bóyá mi ìwà mọ̀ sọ ni o i don't know tó bá dẹ̀ ẹ́ pò pè mí ipe òkè o bóyá bí mo ṣe sọ kò dáa i'm i'm gonna apologize. ah ó lémi náà mu drug <laughs> ẹ ti àmọ́ nǹkan tó wá sọ nǹkan tí àánú ẹ̀ fi wá ṣe mí jù ẹ jẹ́ kí n sọ reason tánú ẹ̀ fi ṣe mí jù àánú ẹ̀ ṣe mí o to be honest with you ká ní pé ó réyàn láti bá a sọ̀rọ̀ àǹtí ayọ̀ méje méje I knew you as far back as 1992 30 years ago wow àwọn ará ilé wájà. àwọn aráalé wá jàre o ẹ lè imagine wàá sọ̀rọ̀ wàá sọ̀rọ̀ ẹyọ kan wàá dárúkọ mi lẹ́ẹ̀mẹwàá no no no no i'm not coming to fracas o no no no no no i swear with almighty father Define grace i swear with almighty father ikú tó ti ṣíyàn lórí lọ ah no láyé láyé láyé láyé láyé láyé láyé èmi kọ̀ọ̀kan fi style sọ fún ni pé tó o bá ti dárúkọ màmá má tó o sọ anything mọ́ màmá màmá ò ní dárúkọ ẹ màmá ò ní sọ̀rọ̀ mọ́ kò mọye kò mọye followers tí màmá ní ni. ni kò mọye followers tí màmá ní ni eh, leomeg jẹ́ ń rẹ́ ní mo mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ ẹ lẹ́yìn ẹ leomeg ṣèyí ṣèyí. So rántí ìgbà tí mo nà ẹ́ ṣe yìí ọmọ ìyá ṣeun ọmọ ìyá ṣeun má love me i don't love you i hate you mo ní ṣòro. ṣọ́ra sígbà tí mo ná. wò ó má yẹ kí n rán ni because that girl inú ẹ̀ bí mi seriously inú ẹ̀ bí mi seriously ṣó rò pé ó rò pé òun lè wí ni ìyá láṣà bí ni ah mo wá mú mọ́mì ṣèyí ṣó rántí ìgbà tí mo fẹ́ gbé ẹ lulẹ̀ mo wá mú mọ́mì mo rò pé ẹsẹ̀ ni mo fà mí ìmọ̀ pé <laughs> mí ìmọ̀ pẹ́sẹ̀ mọ́mì ni mo fa, so rántí. <laughs> mi ò mọ̀ pé ẹsẹ̀ ya ṣeun was a rose mi ìmọ̀ pé ẹsẹ̀ ya ṣeun mo fa. wò torí ọlọ́run mi fẹ́ rẹ́rìn inú gẹ̀yìn inú gẹ̀yìn bí mi ó dẹ̀ ń bú màmá kó tó bú màmá báyìí yóò dárúkọ mi mòró kó tó sọ̀rọ̀ báyìí yóò dárúkọ mi gbòòrò <laughs> gbogbo èèyàn dẹ̀ ń dì mí lọ́wọ́ mú I should not come out for her I should not come out for her come on man it's kind of a, it's kind of bullying. Um, kí lorúkọ ẹ wèrè Lizzy Anjorin olórí burúkú aṣẹ́wó àtòbò jẹun wàláì wàá jẹgba I swear with Almighty Father. no gbogbo story tó tiẹ̀ wá ń sọ kò mẹ́nìtì nípa popsi mi popsi mi ò popsi mi ò gbé ní. Ni popsi mi ò gbé ní popsi mi ò gbé Lagos State rí nàá àṣẹ ló ń sọ jàre gbogbo orú àwọn yeye judy iná máa dì mí lọ́wọ́ mú ọlọ́run mi ò fẹ́ jà mọ́ ẹ lè imagine ah, ó tún wá jáde wọn á sọ fún ẹ mo mọ̀ pé bísí gbé pósí olú máa sọ fún ẹ pé nǹkan tóun lè fi hìtì mi ní popsi ìyànà ìpájà god bless you popsi mi popsi mi ò popsi mi ò gbé lóṣogbo rí láyé láyé láyé tí popsi mi bá kọjá ó kọjá láti èkó àmì látòṣogbo lọ sẹ́kọ̀ọ́ wá sí Ah, Judy, please don't fight. Auntie Moro, please stay off the fight. Mo ti mọ gbogbo irú àwọn báyìí ló mọ àwọn àfàmì lọ́wọ́. Ẹ rí nǹkan tó ń sọ pẹ̀lú popsi mi ni. Ah, ó ṣe ṣó bíi four hours. Orúkọ mi ló ń dá ẹ mọ̀ Yejudi. Ẹ mọ̀ yìí pé tó ah, mi ti débi. Damn! ẹ̀gbọ́n mi ti dé bíbà I gotta go I gotta go Lizzy wo tó bá ń ṣe show pẹ̀lú màmá tíwà tí màmá bá ń jà. odo odo bá sọ odo odo odo gbogbo alamu odo. odo. dà ń pé ẹ̀gbọ́n mi ó dà ń pé ẹ̀gbọ́n mi láìkì nǹkan tí mò ń ṣe kò kọ́mẹ́ǹtì ó ní yànnà pàjá ni popsi mi ń gbé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí nítorí dádì wa do mi abomination come on man okay okay sir okay sir I gotta go. I gotta go. Lizzy táyé ẹ máa fi bàjẹ́ jọ torí a má lọ rò pé torí àwọn tó ń dì mí lọ́wọ́ mú o jọ láyé ẹ tó bá fẹ́ bú mi fi àwọn ọmọ mi sílẹ̀ fi bàbá mi sílẹ̀ bú mi o bọ̀tà gárùgà ọ̀ ẹ̀gbọ́n mò ń lọ bye bye.